الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله كما بني يلو لنا تدار كما بغي لنا تسوى أريك لجأ تنتقى سكو إسلام ولو أريدا وسنسى فيها بإيمانه bó ti ṣe lágbára tó lára onítọ̀hún kí wọ́n là ń pè ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú àwọn èèyàn ìbálòpọ̀ tó sunwà pẹ̀lú àwọn ẹlòmíì òun náà ni kí èèyàn máa pé àdéhùn yòówù tó bá ti ní pẹ̀lú àwọn èèyàn lópin ìgbà tí àdéhùn yẹn tí ó ti takùtọ̀ lọ́wọ́ tí ọ̀tá kúta níbi sallallahu alayhi wa alihi wa sallam kí yóò ṣe jẹ́ ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn tó bá da nǹkan pọ̀ yìí kó sì jẹ́ni tí ń ṣe dáadáa sí wọn eléyìí tí wọ́n bá ní èèyàn ń bá àwọn èèyàn lò wọ́n bá wọn ṣe lọ́nà tó sùn tó dára nílé ayé nìyẹn ṣùgbọ́n tá a bá wo dágbọ́n ẹ̀sìn ìtumọ̀ rẹ̀ òun náà ni kéèyàn kọjá ẹni tó ṣe wípé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọjá ìbáṣepọ̀ eléyìí tó dúró lórí òdodo kéèyàn ó sì jẹ́ni tó ṣe pé àníyàn rẹ̀ ọjọ́ àníyàn tó dáa jọjọ pé gbogbo nǹkan tèmi bá ń ṣe níjọsìn mò ń ṣe nítorí tọ́lọ́run ọba nìkan mi ò ṣe nítorí tẹlòmíì ẹ̀ ní nǹkan kan tí mò ń fojú sùn pé mo fẹ́ fi gbà lọ́dọ̀ àwọn èèyàn bí bá ṣe pé mo fẹ́ tara rẹ̀ sórí rẹ̀ mo sì fẹ́ tara rẹ̀ bọ́ nínú ìyá ọlọ́run ọba ẹlẹ́dàá wa kí ọba ti ṣe wá nínú hadith jibril aleyhi salam eléyìí tí imam muslim ló gbé jáde ní ìgbà tí jibril aleyhi salam tó anabi muhammad sallallahu alayhi wa sallam léèrè nípa al-ihsan dáadáa ṣíṣe anabi dalon ó ní al-ihsanu. أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك بعد سيسي ونانكو من شاء الله بيلدى ونبيانكو غلا ايوه بوار غلا قوم قلا وباريا متفق عليه الإمام البخاري ومسلم أنا وقت يقوى وايد دادي دادا سيسي ìbáwọn èèyàn ṣe pọ̀ lọ́nà tó sún wọn ó tún wá jẹ́ nǹkan tó ṣe pọ̀ kẹnu púpọ̀ ó ti àkójọpọ̀ àwọn nǹkan tó pọ̀ jantirẹrẹ sínú eléyìí tó ń ká ta kí mùsùlùmí kó ní àgbọ́yé nípa wọn nítorí kó ń lè bá gbìyànjú láti máa ṣe dáadáa kí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn kó lè bá dé ètò sún wọn nítorí ẹ̀ á máa wo àwọn ọ̀nà eléyìí tí Islam ní kí mùsùlùmí á máa gbà báwọn èèyàn sí lọ́nà tó dáa á máa gbé wọn wò lọ́kọ̀ọ̀kan nítorí kéèyàn lè bá àtàrà ṣíṣe ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí àfi gbogbo ẹ̀ kéèyàn lè ta ara rẹ̀ sẹ́ni tó dẹni tó sórí òun náà ni kéèyàn dẹni tó ṣe pé ó ń pè àdéhùn àti mẹ́lẹ̀mú eléyìí tó bá bá ọlọ́run ọba ẹlẹ́dàá wa dá àti ohun tó yẹ bá bá ọlọ́run ọba dá ó ti di nǹkan kò ṣeé má pè àfi kéèyàn ó pe ntú láti nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fi wá lóore náà ni kò ní fi wá sílẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà oníkàlùkù ọ̀dà fún nǹkan tó bọ́lọ̀ ń sàdéhùn rẹ̀ ẹni tó bá pé adéhùn rẹ̀ pẹ̀lú Ọlọ́run yóò sórí rẹ̀ ẹni tó bá kùnà láti ṣe bẹ́ẹ̀ sí ọba kọ̀wá sẹ́nìkan nínú wa bọ́lá ọkùnrin àbí obìnrin kò bá jẹ́ ẹni tó jẹ́ pé onílé ni àbí àlejò gbogbo apáta láti bọ́lá ọba dá mẹ́jẹ̀mú kò pẹ́ nìkan nínú wa tí ò ti ṣàdéhùn fún Ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí pé Ọlọ́run bá ti kó gbogbo wa jáde lọ́nà ṣáájú ká tó dé èèyàn ní ìgbà tí gbogbo wa tá ń bẹ nípò ẹ̀dá tó wẹ́ púpọ̀ tí ò ṣe fojú lásán rí tàrí wíwìn ìwòyìn bí ọmọ anágún ọkọ̀ ajáde ní bàràbàrà di bàbá ńlá wa ọlọ́ba wa ń bi wá lórí pé alastu bi rabbikum sókè wá tèmi lọ́lúwa yín ẹlẹ́dàá yín tọ́jú ọ̀ràn yẹn pé kẹ́ ẹ jọ́sìn fún qalu bala shahidna. gbogbo wọn pátá la dá wọn bá lóun lọ́jọ́ tá a wí kí a jẹ́rìí sí pé Allah wa Allah lẹni tá a gbọ́dọ̀ máa sìn lódodo ìwádìí àdéhùn láàyè àìmọ̀tí o àìrántí kò sì sáyè fún ara tí kì í parọ́ ara tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ kìkì dóòdodo wa ní àti àti sàdéhùn wípé ń bá abájẹ́lé ayé ọlọ́run ń bọ̀ wá sìn tó wọn á àdéhùn yìí tó bá pé àdéhùn láàrin ilé àtọ́lọ́run ó ti ṣe dáadáa láàrin ilé àtọ́lọ́run ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ọlọ́run ọdún ètò sùn à ọ̀hún ọ̀hún kún ọlọ́run bá ní ẹ máa àdéhùn mi bá mi ṣe. èmi náà máa pé adé ń tèmi náà fún yín eléyìí tí mo ṣe fún yín ní ìgbà tí wọn ọba ti pé adéhùn tó ọbọlọ́wọ́ ọba dé wọn tó dájú náà ni pé má retí pé ó rí pípé adéhùn látọ̀dọ̀ ọlọ́run kàkà bẹ́ẹ̀ yóò pé adéhùn ìyàlẹ́ ọlórí ni o. alimam asaadi rahmatulahi alayhi wọn sàlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ní wà áwọn fún omi ahdi wọn ni ẹ pé adéhùn mi. ìtumọ̀ rẹ̀ náà ni àdéhùn tó ń ti bẹ́ẹ̀ yà mina ìmánì bihi ike kó gbọ̀ngbọ́n wa bi rusulihi gba àwọn aránsẹ́ ńgbọ́n wa iqamati shar'ih kẹ́sì máa gbé akẹ́mẹ́sì àgbédúró òfin àti ṣẹ̀rí ọlọ́run ọba ẹlẹ́dàá wa. àdéhùn tó bẹ́ẹ̀ lọ́wọ́ bá sí o àdéhùn ike ẹgbọ́n lọ́wọ́ bá gbọ́. àdéhùn wípé ẹ gba àwọn àránṣẹ́ Ọlọ́run ọba gbọ́ àdéhùn wípé ẹ máa gbé òfin Ọlọ́run ọba ró tẹ̀lé wo àdéhùn pé gbọ́ lọ́wọ́ bá gbọ́ mélòó nínú àwọn èèyàn lọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ báyìí. wa qalilun min ibadiya ash-shakur àwọn ètò kéré nínú ẹrú mi àwọn ló máa ń dúpẹ́. ètò pọ̀jù nínú àwọn èèyàn kèfèrí ni wọ́n aláìmoore ni wọ́n. ètò pọ̀jù nínú wa wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ nǹkan láti bá ni wọ́n gbàgbọ́ ètò pọ̀jù nínú àwọn èèyàn ìgbàgbọ́ wọn ìdí àǹbọ̀jì àǹbọ̀pẹ̀ ni wọ́n mú lọ ètò pọ̀jù nínú àwọn èèyàn ìdí à ń ni wọ́n mú mẹ́ni tiwọn lọ ètò pọ̀jù nínú ọba rẹ̀ ni wọ́n ètò nínú àwọn èèyàn aláwo ni wọ́n ètò pọ̀jù nínú àwọn èèyàn ẹ̀rí àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ àwọn ẹgbẹ́ àwọn adẹ́rẹ́dẹ́rí àwọn ẹgbẹ́ àwọn oníranù àwọn ẹgbẹ́ àwọn ọ̀tọ̀ lọ́wọ́ àwọn nẹ́bí wa ẹgbẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ wọ̀ ọmọ tọ́lá ń kó owó ilé ayé yìí tọ́kọ sí wọn lápò ẹ̀rí ká nínú wọn ìmánì kọ wọ́n lè fẹ́ pa wọn ni kí fẹ́ káwọn kún tútù ni ẹni tí kún tútù àti kún ìgbẹ́ kò sí náà ni wàá kú kò sí tàbí ṣùgbọ́n wàá pa o ti tán ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó bá ti rárí pé lówó débi kan wọ́n máa kóra wọn lọ́nkó wọ́n máa kóra wọn káàkiri páwọn ń ṣe olówó ń sọ̀rọ̀ olówó àwọn olówó yẹn látàrí páwọn ti lówó wọ́n máa múra wọn ẹgbẹ́ òfò àwọn ẹgbẹ́ àdánù àwọn ẹgbẹ́ tẹ̀yìn awọ̀ títí sórí ibú láyé ẹgbẹ́ pàyàpàyà àní kí lóun fi ẹ̀dùn yẹn ṣe ọ̀daràn kí lóun fọkàn yẹn ṣe ọ̀daràn èyí tó kú tẹ̀ ẹ̀dùn lọ́wọ́ rẹ̀ ọ̀daràn pé káwọn lè máa pẹ́ káwọn lè máa lágbára àmọ́ wọn sọ fún wa pé wọn náà kú palẹ̀ kú bó ti ṣe mẹ̀tẹ́ ẹlẹ́dọ̀ọ́jẹ́ àwọn ọ̀daràn tó tún kú náà ẹgbẹ́ òfò àwọn náà ń bọ̀ wọn mú wọ́n ń bọ̀ wá gbé agbárí rẹ láti máa fi fọ́kọ̀ mu la hawla wala quwwata illa billah ọ̀dọ́ kankan náà wà yìí tó bá yẹ kí agbára máa ń bẹ lójú ọ̀nà tẹ̀ ń gbà kọ̀yẹ́tẹ̀ kù kọ̀yẹ́tẹ̀ kú ọ̀yẹ́ kí wọ́n wá yín lágbára ni lẹ́yìn àwọn kù tẹ́tí jẹ́ kí àwọn bàbá ńlá kù kò kú má. àkàràmọ́kùnmọ́ wa ìyá wa tẹ́lẹ̀ rẹ̀ dànù yóò wá tẹ́lẹ̀ rẹ̀ yọ̀dọ̀ kù tẹ́lẹ̀ tó tí màlẹ́kà ó bí ọ ẹ̀ẹ́dá màlẹ́kà tó ń dá màlẹ́kà yà wàláhì kẹta kẹ àbí yà àti mú kankan ọ̀rọ̀ torí ọ̀rọ̀ bọ ọ̀rọ̀ bọ àwùjọ àwọn ọ̀daràn àwọn olórí ibú ẹni tó olóyè tó mùsùlùmí wọn náà ìwọ náà lọ wọ islam ìmùlẹ̀ ìsìláàmù lọ́dà ó ti bàjẹ́ pẹ́ ó ti bàjẹ́ ti pẹ́ kò yí torí pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ yorùbá wa wá ìsìláàmù mà wọ́n rò fáwọn ọmọ ẹsẹ̀ bọ́mẹ́sì ìsìláàmù kó tún jẹ́ mùsùlùmí ó ti sẹ́kẹ̀rẹ́ bí ọjọ́ ti pẹ́ tí ó lọ́ọ́ ọmọ mọ́tíláṣí ó ṣàyè wá ní o ọkàn jẹ́ wa ó fa àwọn nǹkan sí wa ọ̀pọ̀lọpọ̀ wọn àbá máa ń lérò àwọn mọ́sálásí pé wọ́n wò kí wọ́n rí tó ti gba ìsìlámù padà ni. Allahu akbar. Gbàgbé ẹni ẹni aláàjì tánà aláàjì pangolo. Ẹni ẹni aláàjà tánà aláàjà rádaràdà. Ìwọ tó jẹ́ ìyàwó ni ọ́. Ìwọ tó jẹ́ ìpè abọ́rẹ̀ ni ọ́. Ìwọ tó jẹ́ ìpè òkú ẹ̀gbẹ́ lọ́wọ́ máa bá rárá. Ẹgbẹ́ ìlú lọ́wọ́ ìmúlẹ̀ kí ni gan-an rí? Kí ni wọ́n mú? Tí ń bẹ́ẹ̀ rẹ̀ òmú máa ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ lẹ̀ òmu má ilẹ̀ ni wọ́n mu a'udhu billahi minash shaitanir rajim. àtijọ́ ìrọ̀pọ̀ gba ìsìlámù padà ẹ̀jẹ̀ wà kú àṣègbè dànù wà kú àṣẹríbú ọ̀rọ̀ àwọn òkúkú dáná lásán àfi nítorí ẹni tí ó wọ̀ ọ̀dà kùmọ́sà wọn lọ́mọ abẹ́ àlìjẹ́nà ọlọ́ọ̀dà lásán àfi nítorí ẹni tí ó bá lọ́bẹ̀ ọlọ́ọ̀dà kùmọ́ àlìjẹ́nà làwọn ń tọrọ ike mùsùlùmí ni ọ amẹ́ríkà ọ̀pá rẹ wọ́n mọ̀ra rẹ pé ṣe mùsùlùmí wọn náà mọ̀ pé ọ̀daràn ni ọ nítorí pé ẹlẹ́sìn ìbílẹ̀ ni ọ ẹ̀sìn kan tó ọba lọ́dọ̀ bàbá ńlá rẹ ló ń ṣe ó ṣe Islam àmọ́ nǹkan wò pé ẹ ti ká máa ká tàn wọn náà jẹ kí wọ́n má bàa sìyàn náà tó àǹtí à ń pè ní mùnàfíkì gàgà mi nítorí pé ọ̀gbọ́lọ̀ ń tẹ́lẹ̀ náà yọkàn máa ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí torí táǹfààní ọba yọ̀ ń bi náà kó wọn rí mu tí bá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wọn rí gbà àmọ́ tí wọ́n ti pa dọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ wọn àwọn tí wọ́n jọ ń sèmùlẹ̀ àwọn tí wọ́n jọ ń fẹgbẹ́ àwọn kéke ni àwọn ń bẹ̀rẹ̀ ní ẹ̀yìn bíi kéne bíi ké. àwọn ẹ̀ṣẹ́ mùsùlùmí ni wọ́n mọ̀ sọ fáwọn ọ̀daràn kí wọ́n bá wọn tó bí ọmọ bá ọmọ polú ẹ̀ ló kọ mí náà ẹni tọ́lọ́ ti sọ ló kọ mí tòun gbọ́ tọ́lọ́ lùdùú eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká lọ fi ọ̀rọ̀ wa àwọn ìṣẹ̀lẹ̀ sì ń ṣẹlẹ̀ àmọ́ ẹni tọ́lọ̀ wọn bọ̀ bá kọ́ mọ́ pé yóò ṣoríire wàláhì kò sí tí ó tí ó ṣe làákà ẹ̀ láwùjọ àyín náà láwà táǹgbà nílẹ̀ Yorùbá yìí pẹ́nìkan kú lè lè làwọn sí gbàtọ́ gbàtà àwọn wálé rẹ̀ wọ́n sọ mẹ́dì àbí gbàtà àwọn mùsùlùmí tí wọ́n sọ mẹ́dì kọ́ ṣe ihram tó ń ṣe labbaik allahumma labbaik labbaik la sharika lak labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak àmọ́ ń bọ̀lọ̀ sẹ́fọ́ sí wíru rẹ̀ àwọn ọmọ ọkọ ni wọ́n bá débẹ̀ wọ́n bá láwọn lẹ́rù kẹta àwọn fẹ́ gbé wọ́n bá ní ah, orí bàbá yín tó kù àwọn fẹ́ gbé ẹrù àwọn ni ẹ́ orí ẹrù ta ni orí bàbá táwọn wọn lẹrù táwọn nítorí pé aláwo ni ẹni lẹkọọ wò lè máa mú la ilaha illallah wọn ti ní àwọn ọmọ ẹrọ tẹlẹtẹlẹ wọn jẹrì lọ wọn ní torí pé bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá táǹpùrù rẹ náà lọ́dọ̀ tiẹ̀ náà òun náà ti lórí ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ tó náà fi ń ọmọ ẹ ẹ aburú tí máa ń fọkọ̀ ọmọ gbóná ń bẹ̀. bẹ́ẹ̀ kọ́ fọkọ̀ ọmọ fọkọ̀ ọmọ alóde yorùbá wọn fẹ́ fóògùn mu ni ẹ̀kọ́ gbóná ń bẹ nílùú tí wọ́n ń bí tó bá jẹ kàtà ló tún mú kọ́ yẹn gan fa láàánú fọ ọ̀mù wọn mú kọ́ yẹn gan tó gbóná ẹ̀ wá ní orí náà máa fi fọ ọ̀mù tó bá ti ní fọ ọ̀mù tí wọn náà bá yorùbá ó ti fi kọ́ kó kàkà sí wọ́n máa fọ́ ọ̀gùn mu èyí wọ́n tó yẹ lẹ́yìn rẹ o wọ́n gbé mi lọ́wọ́ gbé ọwọ́ kùkùkù tí ara tí ò sórí má. láàárọ̀ wọn la kú wọ́tẹ́ ilá torí pé ó pẹ́ yé sẹ́díòfò àwọn mùsùlùmí ọ̀sì mà yóò tún máa síwájú wájú Allahu Akbar àfọ̀dára kìí ṣe mùsùlùmí àdúpẹ́ báwọn kò ń ṣe bẹ́ẹ̀ lẹ̀ yìí àwọn tí ń ṣe islam wọ́n ti mú islam tiwọn dáadáa lẹ̀ yìí àwọn tó wá pé ń bẹ́ nù lẹ̀ yìí náà àwọn tó tó ń ṣe islam ó sì jára o àti kọ́ ọ̀rọ̀ tí wọ́n àti kọ́ ọ̀rọ̀ wọ́n wà á bẹ̀ wọ́n bẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ kí ló ń pè rẹ̀ ó ń pè rẹ̀ ní islam ni. tí o ta ọ̀pẹ ọ̀pẹ ọ̀rẹ́ ibú dànù ọ̀rọ̀ wí fún àwọn akadé ayárí ọ̀rẹ́ sọ bẹ́ẹ̀ tọ́lá bá fi mi síná sí wà ni ẹ ṣe káwọn bẹ́ẹ̀ ti bí tiẹ̀ bọ́ọ̀lù láti sí tọ́ ọ láti mẹ́ ẹnu kọ́ ọmọ bẹ́ẹ̀ àti sí àfẹ́ náà wọ́n la ilaha illallah kí ọ̀rọ̀ àtẹlẹ̀ wọ́n pẹ̀lú ara ẹni à bí ó tọ́lọ́ wọn ní rí ọ̀pá wọ́n kù mẹ́ kó ń bẹ kó túbá kó sóríire sọfún ọgbọ́n òsè má ó tó tẹ́ òsè má ọwọ́ àtìkà nàbì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ṣe báyìí wàláhà ọlọ́run àbó gbé ọjà rí wọn. àti lọ́kùnrin pa nìkan nílẹ̀ Yorùbá yìí níbi kan bẹ̀ ọ́ ìṣẹ̀lẹ̀ arákùnrin yìí báyìí ọlọ sí hajj àti ọlọ àmì ọjọ́ àwo kó tó ti pọ ọlọ sí hajj gbàtọ́ àti mẹ́kà fún náà ṣe lọ́bẹ́ẹ̀kì Allahumma lọ́bẹ́ẹ̀kì lọ́bẹ́ẹ̀kì la sharika laka lọ́bẹ́ẹ̀kì inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak èlò gbígbóná yìí kó tó máa ma ṣẹgbẹ́ àwo àfi ọba máa ń tó òun yìí. ìmọ̀ jẹ́pẹ̀ rẹ ọlọ́run ìwọ ọlọ́run lẹ́dàá àmọ́ pẹ́pẹ̀ ìwé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ní ọ̀rọ̀ ogun kan gbogbo ẹ̀yìn gbogbo ọba tìwọ́ ọlọ́run ọba nìkan ni gbogbo àkóso tìwọ́ ọlọ́run ọba ni lẹ́sẹ̀rì kálẹ̀ kò sí orogún kan fún ọ ẹ̀rọ̀kùn nínú ẹgbẹ́ àwọn ni wọ́n ń ṣe bí wọ́n wórogún fọ́lọ̀ náà ni wọ́n ń pè ayé kìnnìkan ayé wọ́n tọ́ pọ́nlọ́ ah, ń bẹ náà lọ́wọ́ ẹ̀bí ṣe é kùnù níta ń ṣe inú ẹgbẹ́ àwọn ni. wọ́n wá túmọ̀ gbólóhùn yìí fún arákùnrin wa yìí ẹ̀rọ ọlọ́run á bà gidigidi ìbẹ̀rù ni ló fi parí ìfẹ́ hajj ẹ̀rù ni ló ọ kéde pé èmi ò sẹ́gbẹ́ awo máa o àfi tẹ̀yàn fẹ́ ọjọ́ a wuyì tí wọ́n ní túmọ̀ rẹ̀ lọ́lọ́ báyìí lọ́lọ́ báyìí lọ́lọ́ báyìí àwọn ojú ọkàn òun bá lọ kéde fún àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ awo òun ò sí mọ́ o tẹ́ ẹ bá lẹ́rù kan gbà lọ́dọ̀ òun ẹgbẹ́ ẹrù ni òun ò sí mọ́ àwọn àrẹ à wọ́n yẹ wọ ọbẹ̀ fún ọ́jáde báwọn ẹ o ti wọ náírà ni àwọn bọ́ọ̀nà bá pọ̀ ọ bá ní òun ò lè tìtorí pé òun fẹ́ sáyé kó wọn máa rí àlejò náà wọ̀ òun sí mọ́tò tó ń tẹ́lẹ̀ kọ̀pẹ́ kò na ẹlẹ́rú mẹ́rin ẹ̀ lọ. arákùnrin ìsàlẹ̀ sí. sẹ̀wọ̀n kọ́nà ẹlẹ́dàá tó bá fẹ́ sàmì àwọn èèyàn kì í dandan kó o ti kú ná. o lè ti kú o lè má ti kú ọlọ́run bó fi hàn tó lè òdodo lọ àbórí rọ. arákùnrin kú bàtà wá kú wọn lọ sí àwọn mùsùlùmí lọ sí. gbogbo mùsùlùmí túyáyá túyáyá wọn lọ sí ìgbà tí wọn sí tó àwọn aláwọ yìí bá dé bí ìṣe wọn kó tó bẹ́ẹ̀ o ti forí èèyàn fọkàn mu rí ọ̀hán lọ mọ́kà kan á di ọ̀hán lòdì mọ́ kó tó bẹ́ẹ̀ àfà wọ́n sì wọ́n wọ́n wọ́n sì sàrè ẹni tó bọ́ síwájú tọ́fẹ́ lọ́ọ́ gbìyànjú àti pé ká gé orí báyìí ẹsẹ̀ tó kì í mọ́ sàrè ẹsẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ nù ẹ̀sìn máa pé yorùbá abẹ̀rù púpọ̀ ńgbà tí ẹsẹ̀ ẹ̀rọ ẹgbà mí o ẹgbà mí o ẹgbà mí o àwọn ẹ̀kútu lẹ̀ so ó ti tiẹ̀ nìkan màtó ti tiẹ̀ nìkan yọ́nkẹ́yọ́nkẹ́ tó rọra ti ìdíwọ́ tó fi ìdíwọ́ tó fi ìdíwọ́ sẹ́yìn tó fi kú ọ̀nbẹ́ so ìdí ńlá ló fi wọ́ tó fi délé wàláhì wọn padà dé di sàárì ọkùnrin ma dépò kí ni kò pọ̀ wọn mọ̀rí ẹsẹ̀ ló ti kọ́kọ́ rọ̀ yìí kí ni ọmọ tó lè sílẹ̀ lẹ́yìn rẹ̀ á kí ẹsẹ̀ kan bóde wọn nífà ṣe ẹ̀kì kejì bọ́ ni <laughs> ẹ rọ pé wọn ní ohun tí ń tẹ́yìn lólobó ni pé kú ń bẹ́ ń bí ó máa kú so àmì rí ló ń túlẹ̀ gbogbo ẹgbẹ́ aláwọ̀ lè dé di òkú eléyìí máa o akáwọ̀kùnmọ̀ wá bí wọn náà bá túbọ̀ tó bá lò sí ma tó bá yẹ pé lóògbé ló túbọ̀ ó tẹ̀sẹ̀ túbọ̀ lọ́ńgbò ìtúbọ̀ amúnáfìkì lójúmọ́ òbí bàbá lápò ẹnìkan nu wọn dáa tó lè rí ọgbẹ́ ṣe bọ́lá kó tó kú àbí lẹ́yìn ìgbà tó kú ẹ ẹ̀rí bọ́lá tó ṣe sọ eléyìn lẹ́yìn ikú rẹ̀ kò tí wọ́n wọ́n mú débi orí ẹ̀ nítorí pé àlọ́ sọ wọ́n àlè àlè sọ́là ti sọ ó ní àtẹ ìrìnnà zambi kàmẹ́là zambala gbogbo tó bá ti túbá nínú ẹ̀ṣẹ̀ tí ò sí mọ́ tó dàbí pé ọ̀sẹ̀ lọ́n rí mi ọlọ́wọ́ dá ọ̀tún àtòsí rẹ òkè àtìsàlẹ̀ rẹ kò ní jẹ́ kágbára wọn kà ọ́ kí wọn náà ń bẹ̀rù ọ̀bẹ̀rù ọlọ ọlọ tó níná ọ̀bẹ̀rù ọlọ ọlọ tó panirun tọ́lá ọlọ tó panirun ọ̀bẹ̀rù ọlọ ọlọ tó ti kó lọ́lá àlùjánnà tá a fẹ́ wọ̀ èèyàn máa ń bẹ̀rù a'udhu billahi minash shaitanir ṣe يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ọlọ́run ẹ páyà mi nípa àpapọ̀ páyà mi ẹ má tẹ̀gbà láti kú àyàfi nípò pé ẹ jẹ́ mùsùlùmí. ẹ ti bọ́lá ọ̀hún lábẹ́ òkè ní má ní sọ́lọ̀ kí wọ́n ọlọ́run lè dára tún ràn lọ́wọ́ nínú ṣọ́ọ̀ṣì yìí débi pò ń lọ́gá àwọn akọrin ní ṣọ́ọ̀ṣì àwọn. ó ti ọ̀wá lọ mí lẹ́nu púpọ̀ olúwa rẹ̀ ká pè mí ní assalamu alaykum wa rahmatulahi wa barakatuh wa alaykum salam wa rahmatulahi wa barakatuh ó ní mákẹ́lì ló ń sálẹ̀ mẹ́sìn mákẹ́lì báwo <laughs> mákẹ́lì báwo tó bá ní à tẹ̀lé bẹ́ẹ̀ dúpẹ́ bọ́lá mi mo ní à ah, mọ̀tẹ́ dáadáa lọ́nà padà ọba Bilal ló ń jẹ báyìí Allahu akbar Allahu akbar olùwàláhì bọ́lá ti fẹ́ rí nù òun lọ lọ́kọ́ àwọn akọni ní sọ́ọ̀sì àwọn gbọ́dọ̀ tẹ̀lé fún un náà yìí gbogbo tó tún bá ti sùn wọ́n kàn wá sọ fún un lójú oorun pé gba Islam gba Islam gba Islam gba Islam tó bá ti wá ju wọn àgbà tó ní kiri kiri kiri tó wà ní ẹ̀ ń jẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ àfi di pé òun fẹ́ máa nípinnu kó wọ́n mùsùlùmí àmọ́ òun lè bẹ́ẹ̀ dọ̀rọ̀ nǹkan kan sọ nítorí tó ń bá ọtí jáde owó làwọn ọ̀tẹ̀ ní ìtàsùn ẹjẹ́ abá tàbẹ́là méje abá ṣe ìṣòwò ọlọ́jọ́ méje báwo ni ìrọ̀ jẹ pẹ̀lú àwọn alẹ́ òun lè tọ́ kí ni ìyẹn sá máa wá ni ìsá máa wá ni ó ní òun ti wá gba ìsìláàmù rí lójú àlà tí wọ́n ti pé kẹ́lí màfọ́n ọlọ́gbà kọ́bọ̀dọ̀ ṣẹlẹ̀ wọ́n gba islam báwò ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ wọ́n alála kan tuntun alẹ́ aláya ni pé wọ́n rí iná wọ́n mọ́bi tó ti bẹ̀rẹ̀ wọ́n mọ́bi tó parí sí olùwàbánisọ̀rọ̀ lójú oorun wa sọ fún un pé tọ́ọ̀ bá fi lè gba ìsáàmì iná tó wọ̀ nù ó ní wàláhì jíjí tó ń jíta yé lẹ́yìn ọ̀rọ̀ yìí òun lọ bá wọn àfàtọ́ máa ń pa islam ní ìgbẹ́ dákú mo fẹ́ di mùsùlùmí báyìí ìjọ náà ló ń di mùsùlùmí. gbogbo ẹ̀rọ títí wọ́n gbà láti dùn padà kúrò ní ti Islam gbogbo ẹ̀ fìdí rẹmi ni o gbogbo ẹ̀ forí sápá ni o. ó ní nìsín adúrú àwọn àdánilẹ́kọ̀ọ́ àwọn àfa Islam tó ń sàlàyé ẹ̀sìn Islam tó ń ti gbọ́ bẹ́ẹ̀ ló ní ìta ti dí sí Islam ti pẹ́pọ̀ gbọ́rú ẹ̀ mo ní Allahu Akbar ọ̀dà bẹ́ẹ̀ <laughs> Allahu Akbar ọ̀dà bẹ́ẹ̀ ó ní lọ́jọ́ tí wọ́n mú wọn ní èyí gbogbo àná la bọ́lọ̀ ńlá dé o ipa wa náà ní imáni sọlọ kí ló dé tẹ̀yìn sí ẹ̀sìn islam ti ń sún kẹ́kẹ́ islam rọ̀ ńlọ́pọ̀lọpọ̀ ń ṣe islam tó ṣe pé jẹ́ ayé lásán ni islam munafiki ńlọ́pọ̀lọpọ̀ ń ṣe ẹ̀rí gbogbo ọjọ́ kakọ̀ ẹ̀sìn islam náà ni wọ́n tún ṣe wọ́n máa ṣe wọ́n máa gbé pamọ́ ayé ń pé àwọn ò rí ẹ ti rí gbé pamọ́ sáwọn èèyàn ẹ lọ́pọ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tún ṣe gbé pamọ́ sọ́lọ̀ tí òfin ní bí yín léèrè ń parẹ́ tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmù gbogbo ń tẹ̀sí tọ́takùtọ̀ lọ́yìn gbogbo ń tẹ̀sí tọ́takùtọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ wá àwọn arin àpàtì yẹn àpótí yẹn dákò sí dáhùn fún òfin lórí ẹni ẹ fẹ́ tọ́lọ̀ ambos ló ti yá bí yín léèrè ń parẹ́ tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmù àìjẹ́rẹ́ ẹ bá ti mọ̀ pé kò síbi tá a kó sí tá a sì rí òtù ọjọ́ bá islam òdodo mọ́tò rẹ̀ dànù mọ́tò rẹ̀ dànù. nítorí pé ìyàlẹ́nu náà jẹ́ fún ọ agbọ́pẹ́ ọtí ní Islam ó ti lọ àádọ́rin ọdún kó tó kù láyé ó ọdún kó tó kù láyé aláàdọ́rin ọlọ́gọ́rùn ọlọ́gọ́tì ọlọ́gọ́fà gbogbo ẹ̀ sílẹ̀ sílẹ̀ ẹ̀ ó tún wá padà sórí ibú nítorí pé Islam ló ń ṣe ó ti fi mùnáfìkì bọ̀ ẹnìkan lánàá alánàá ló ń pè Islam láti fi títí ń bá ní àjò burúkú bọ̀ pé òun kú oríire àbí òkú oríire ìwọ tó wọn ti adúrú ọdún gba yìí tó fi ara rẹ jẹ òkú orí ibú nìyẹn torí di dúró ti islam dodo mọtẹrẹ dànù má dànù wọ́n máa ọmọ ah, irú islam ni ẹ ẹ ntí rẹ ntí ńlá rẹ ni ṣe ńlá rẹ ni sọ ó ní òun gba islam. olùgbòǹgbò ìdílé àwọn ọmọ ìṣe mùsùlùmí ṣùgbọ́n lọ́wọ́ bá rán lọ́gbà islam ó ní subhanallah nígbà tó ń kọ́kọ́ gba islam islam irú andalu papọ̀ mọ́sápà iná ló ń ṣe ó irú ìtọ́pọ̀lọpọ̀ náà ń ṣe dòní ó pé gbogbo àwọn aládàáradà gbogbo pálapàla gbogbo ẹ̀ ló wọ́n máa ń gbogbo ìgbà tó ń ṣe bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ọ bàbá òun ti ẹ̀ fura mà kó ń di mùsùlùmí tó ń ti kó sọ kó ń jẹ́ kó ń ti di mùsùlùmí torí pé ìwà jọra wọn. àwọn tí làwọn ọlọ́run kò sí di súnà sí kí à ọba bẹ́ẹ̀ ṣe islam lódodo tó bẹ́ẹ̀ ṣe rire ó lè ya súnà sọ́tọ̀ ọmọ ẹ̀sìn islam tálẹ́bì mú wa nì onítọ̀ ń bẹ̀rẹ̀ báyìí bàbá òun bá sọ pé kí ló ṣẹlẹ̀ ṣé n sọpọ̀ òde gbàwèrè <laughs> mẹ́sìn ọgbàwèrè mẹ́sìn yẹn. Ah! gbogbo eléyìí yóò tọ́ yóò tọ́ yóò tọ́ ẹ̀sìn náà nìyẹn ẹ̀sìn ó ní gbà náà ni wọ́n á mọ̀ pé òun ṣe mùsùlùmí lóòótọ́ àwọn tó ń gba ìsìláàmù lọ́dọ̀ wọn táwọn sì ń bẹ lórí jákujàku tí wọ́n gbẹ́sì ìsìláàmù yìí àwọn náà máa sọ pé ó ti gba kìlókà lọ́tì o yìí máa ń ní irú tàwọn alákatakítí lọ́wọ́ ọgbà bẹ́ẹ̀ ó ní katakí èwo ní katakítí kọ́tà ọbẹ̀ rẹ̀ rí ọlọ́bẹ̀ rẹ̀ tó ní ọlọ́bẹ̀ rẹ̀ jáfá. tó tó lọ pé ifá gbàgbọ́ kí kò ṣe sọ ẹ èèyàn ń pera rẹ̀ ní aṣíwájú yín díẹ̀ nítorí wọn sọ fún yín pé ifá kí òun abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ irú ìsìláàmù táwọn ń fẹ́ fún yín nù tí ò ní kàkà tẹ́ tó bá ni wọ́n máa mùsùlùmí ó tún àti ń bọ̀ ń bá ní kẹ́mi a ah, eléyìí lóòótọ́ ń sẹ́sìn mi so bẹ́ẹ̀ ni gbogbo àná láti bọ́lọ̀ ńlá dẹ̀hùn bá bọ́lọ̀ wọn bá gbọ́ kí ló dé tá a yà dẹ̀hùn kí ló dé pé nǹkan mìíràn ń ṣe bẹ́ẹ̀ bá ti pàdé wọn lọ ọlọ́run rẹ ẹlẹ́dàá kò ní pàdé ní tiẹ̀ tó ṣe fún yín o kí ló dé ń tọ́lọ́ ṣe fún yín ní kí wọ́n sọ yín lẹ́sàn ọlọ́run rẹ ni wọ́n mẹ́ni ọ̀fà bímọ àhẹ́dà ẹnikẹ́ni tó bá pé àdéhùn tó ṣe fọlọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá wọn ọlọ́wọ́ bá yóò fún lẹ́sàn-án ńlá. nínú dáadáa ìbáwọn èèyàn ṣe dáadáa jama wọn náà ní kó gbogbo àdéhùn gbogbo àdéhùn tó ń bá ń jọ ń ṣe láàrin ara yín gbogbo èrò tó bá jọ dàpọ̀ kálí pé pé àdéhùn ẹ gbọ́dọ̀ jàǹbá àwọn èèyàn o ẹ gbọ́dọ̀ jàǹbá àwọn èèyàn gbogbo kọ́ngílá tẹ̀ ń tọwọ́ bọ̀wé lórí rẹ̀ ẹ̀rí pé apádùn rí rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jàǹbá àwọn èèyàn ọlọ́ọ̀lẹ́dà ń sọ nínú suratul Maida ayé alákọ̀ọ́kọ́ ó ní yá ayyuhal ladhina amanu awfu bil uqud ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo gbogbo àwọn ìwé tẹ̀ǹtọ́ ń tọ́ bọ̀ láàrin ara ẹ máa pé àdéhùn rẹ̀ ẹ má jàǹbá ẹnì kankan o ẹ má jàǹbá ẹnì kankan ọmọ akọ́lé láti bẹ̀rẹ̀ lópin rẹ̀ lórí iye owó tá a jọ sòwò sí yìí owó yìí pé o ti gbowó rẹ dáadáa tó kó ṣe ṣe kọjá o mọ́jà ń bá o mọ́jà ń bá o mọ́ bàtẹ́ débi kan kọ́ wa sọ pé wàláì owó yìí ò ní parí iṣẹ́ yìí owó ò sí ní parí iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ń o ti gbàtẹ́ o ti sọ pé parí iṣẹ́ nì wọ́n ọ̀rọ̀ lọ́wọ́ á máa fẹsẹ̀ rálẹ̀ òní tẹ́bi sẹ́mọ́ tọ́ba wọn lọ́yẹ̀ sí ọkọ bá ti yọjú ọ̀nà sọ pé ẹ̀ ní bínú ni o gbogbo owó tá a bá kò lè parí sáwọ́ kọ́nà owó ti fìdí dálẹ̀ àfi táàbà tún tó wọ̀ pé Allah ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. sọ́yìn ọ̀rẹ́ tí kọ́lọ́ ọ̀gbìn àdìdí lọ́jọ́ ńlá ni ọjọ́ tí gbogbo owó ti dèrò jọ níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ìfẹ́fẹ́ yìí ó ti darọ èèyàn tó gbàjọ́ láwùjọ wa. ìjàmbá ni wọ́n ń pè kìí ṣe ìbáṣepọ̀ tó dára. ẹgbẹ́ tó dáadáa lórí òwò tẹ́jọ́ ṣe. onítìrín òun ti fún ẹ̀mí sórí pé wàá ti sẹ́ ìwà parí rẹ̀ lórí òwò tẹ́jọ́ ṣòwò lé lórí. torí wọn náà lọ sọ pé pé ọ̀rẹ́ nígbà tó bá wá yá wọ́n wá gba owó tó pọ̀ tó ti lẹ́sìn tó ṣe níṣẹ́ ọ̀rọ̀ àmọ̀tẹ́lá láì tó wò parí iṣẹ́ àwọn ẹ̀rọ àtúntò wò sí ẹ̀rẹ̀ ru ọlọ́ọ̀nù tẹ́fà bẹ̀rù ọlọ́ọ̀yẹ̀ ní ìdáwó ẹ̀yin àmọ̀tẹ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ láyé lónìí yọ padà dọ̀ràn tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmù nítorí pọ́lọ̀ ò ní sáàbò sísí wọ́n tó sí tó gbáṣẹ́ bẹ́ẹ̀ ni kò ní sáàbò sísẹ́ni tó gbéṣẹ́ fún wọn náà torí àtẹni tó gbáṣẹ́ àtẹni tó gbéṣẹ́ fún wọn ẹrú lẹjọ jẹ fọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ilé ẹjọ́ abẹ́rù ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa o gbogbo àwọn akọ́ngilá dẹ̀ ń ṣe ìwé tẹ̀ ń tẹ̀ wọ́n bọ̀ ẹ̀rí kẹta dé o èmi tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ wàláhì njẹ́ ó ti bá lẹ́jọ́ fún yà yóò ti pọ̀ jù tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm wọ́n lọ gbá pé pọ́ọ̀mù asọ́dẹ òṣèlú báyìí lọ fẹ́ máa gbà lóṣù wọ́n sì sọ àwọn sẹ́yìn fún ọ lọ́sàn-án ṣùgbọ́n òní débẹ̀ tọ́lọ́kà ti wá láwọn aago méje táwọn aago méje àbọ̀ alẹ́ torí sádùúgbò ti dá tó de gbá oní ọgbà lé wọn o tó bá ti dàbẹ̀ mẹ́tìmọ́ ní aago márùn-ún yóò tún ti lọ jókòó sẹ́nu ibi tí wọ́n ní kọ́ máa sọ. bàbá tó ní ìlànà ẹ̀ náà fẹ́ẹ́ fi tí wọ́n ń pariwo gbogbo ọ̀rú. à ah, ò o ò pàdé o nítorí àwọn àti láyé wájú. àwọn ajá ṣọ́ọ̀kù wọn pẹ́rù bàbá bò wọ́n ọ bụ ọmọ bá ń dúpẹ́ ẹ̀mọ bá ń dúpẹ́ tó lọ ilé ẹ̀kú tọ́kọ̀ àbẹ́ àrí nǹkan bẹ́ẹ̀ rílẹ̀kùn wọn wà dérò rẹ lọ oúnjẹ à ń bọ̀ lè wọ́tọ̀ òkú ẹlẹ́nu tẹ́tọ̀ ń gbowó oṣù rẹ̀ bó ti bá ń ṣe kùtà mẹ́ta lọ́pàá ni máa gbowó sẹ́ni o bẹ́ẹ̀ awfu bil uqud gbogbo àwọn akẹ́kẹ́ ń tọwọ́ gbà wẹ́rẹ̀ ìgbà ẹ̀sẹ̀ ẹ̀kọ́ lọ ilé ìlú ń túmọ̀ sí pé ẹ̀ ń bá àwọn èèyàn ṣe lọ́nà tó dáa ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn èèyàn ó sùn wà àmọ́ tó wá ti jẹ́ pé àǹfààní lè ní wá ẹ̀fẹ́ sojúṣe kò sí tàbí ṣùgbọ́n ẹ̀ dáhùn rẹ̀ tó bá di jọ́gbìn dàlùkìyàmù irú ẹgbẹ́ ọlọ́kọ àtìyàwó ẹbí wọ́n fẹ́ yàwó ẹbí wọ́n náà lọ́kọ ìwọ́n àwọn gbèrè ẹ̀rọ rẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìyàwó àwọn gbèrè ẹ̀tọ́ rẹ lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n kìíní kejì ni ó gbàgbé pé àwọn ojúṣe wà tẹ́ gbọ́dọ̀ sí ẹ ní pé ojúṣe ti fẹ́ gbẹ̀tọ̀ yá ayé ẹlẹ́dínlá àmàlà àwòfò òbí àwọn àdéhùn kan ti ń bẹ lábẹ́ òfin ọlọ́run tó ń kálukú gbọ́dọ̀ ọmọ mójútó torí ẹgbẹ́ kan láyé kò sí tọ́lá dúró wọ́n tẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ojúṣe ni ojúṣe ẹ̀tọ́ ẹ̀tọ́ àti ojúṣe nínú pẹpẹ ayélujára tí ẹ lọ́ọ́ lo gbogbo eléyìí ẹ rí sáwọn èèyàn fún ìpàdé wọn bàbá tẹ̀ ọ́ ẹni ká lọ́ọ́ gbà sọ ẹ̀yin náà lẹ́dájọ́ mẹ́wàá. jẹ́mẹ́ wa ti ran ogún tó ti tẹ̀lé ara gba kàkàkà tí ẹ̀ wá rí níta tó parọ́ mi tó ọlọ́run ẹni tí ń sáká ẹni tó lóore bá dẹni tí ń seré olóńgbò àtòkúté bẹ́ẹ̀ bá bá yọ ọlọ́pàá bíi jáde ó ti rí gbá yọ ọlọ́pàá yóò ti sọ́kò ṣọ́ọ̀pù yóò máa sọ báyìí pé mo ti jáde ṣọ́ọ̀pù ti pẹ́ ti ni bàbá fọ́nìṣọ̀ ìbéèrè láì bá bàtà ìbára kàn yín tọ́kù gidi lẹ́nu òsì masha allah la quwwata illa billah bí tọ́kù orí eléyìí bá ń bẹ lára àga ìtẹ́lẹ̀ bí iṣẹ́ èdè wájú láíláí àbá agbára ọ̀tọ́tẹ̀ mẹ́fà làbá gbé àga òkè làbá gbá gbogbo èlùbọ́ igi nísàlẹ̀ àga gbé bọ́ọ̀lù ti jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ló ní déédéé. ọlọ́run ní jẹ́sẹ̀ òtítọ́ àti wọ ìjìnlẹ̀ àbí ẹ̀rẹ́ onípẹ́pọ̀ ìjìnlẹ̀ ẹ̀ àbà ọlọ́run rí ọmọ tó ń torí pé ìbáṣepọ̀ wa pẹ̀lú ara wa kò já ìbáṣepọ̀ tó tá ma lórí ìjàmbá ni èmi tẹ́ jantí bẹ lọ́wọ́ rẹ èmi ọ̀fẹ́ kó rí dáadáa gbà lọ́wọ́ sí mi bọ́ọ̀mù yẹn ti wà ní. èèyàn sì lè má ṣe bẹ́ẹ̀ kọ́ bá dáadáa pàdé ọlọ́wọ́ bá ń fẹ́ kẹ́ ẹ máa pàdé òun tẹ́ bá jọ gbà láàrin ara yín ẹ má yẹ eléyìí ń bẹ nínú dáadáa ṣíṣe nínú àwọn tí islam tún pè ní ìbáṣepọ̀ tó dáa olóyìn pé gbogbo bẹ́ẹ̀ bá ti sẹ́ẹ̀tì pẹ̀lú ọmọ làkejì yín ẹ ṣọ́ra fún jàǹbá ẹ má jàǹbá ẹnì kankan gbogbo tí ọba bí pé kọjá pẹ́ ṣe jàǹbá ẹ ṣọ́ra fún tọ́lá ti jẹ́ bẹ́ẹ̀ tí ọjà yín pọ̀ pẹ̀lú èèyàn ó ní í ṣe pẹ̀lú bóyá kóńgò àbóṣùnà tí wọ́n fi ń wọ nǹkan ẹ̀rọ ọkọ̀ pé ẹlẹ́ẹ̀dì ọlọ́run bẹ̀rẹ̀ dára kọ̀ fẹ́kẹ́ dín nítorí pé gbogbo dídí tí a bá dín jàǹbá ni o ẹ̀sùn ẹ̀sìn Islam ó sì ní gbogbo ẹni tí bá ṣe jàǹbá kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti sẹ́ni májàmbá ọ̀sọ̀ dídí súrà kankalẹ̀ nídìí káràkátà nídìí gbogbo ọjà tá à ń bá rà tó bá nídìí pé káwọn. olùrẹ́lẹ̀ lẹ́lẹ́ mọ́ pàfífín الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. الله قصت إلا ونوري àwọn ìtaani àwọn ìtọ́jú gbàtà táwọn ọ̀rà wọ́n rí i pé wọ́n wọ́n fáwọn pé àwọn gbàtà táwọn ọ̀rà kò tà wà láwọ̀ jù. ọlọ́run bá tẹ̀bílé wọn lórí gbogbo ẹni tí wọn kàn rà tí ń tà sẹ́yìn náà máa wọ̀n tà. ìlẹ́yìn ìgbà yàn yín náà lọ́lọ́run fi sọ ike sẹ́yìn màdájú kọ́ lọ́ọ́ gbé dìde ní lọ́jọ́ ńlá ọjọ́ tí gbogbo èèyàn dìde níwájú ọlọ́run ọba gbogbo àgbáńlá yìí ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹjẹ́ àrí pé gbogbo ń lónìí àwọn tí ó bìbá lẹ́jọ́ fún wa lọ́la kìyàmù. ní ìgbà tí wọ́n ń epo pẹtrol ẹ rí i pé wọn ò tí ì sọpọ ẹ̀fọ́ fún ọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé epo àwọn náà fowó kún rí bí wọ́n ṣe ń ta ọ ṣùgbọ́n wọ́n ti dín lítà wọ́n fowó kún náà nù wọ́n jàǹbá wa nù bẹ́ẹ̀ bá lọ ra ike tí ó kọjá ra kéńkó one litre ẹ wá lọ sílé epo bíi márùn kẹ́ ẹ ra kéwọn márùn ẹ pé kí lè po kọ́kọ́ ta lítà kọ̀ọ̀kan fún yín ẹ rí i pé bí ilé epo ṣe pọ̀ tó ní lítà ọ̀yàtọ̀ ẹ máa ń bi wọ́n lẹ́rì wọ́n á pé à lítà ti England làwọn ń lò ń ta àwọn ilé lítà Amẹ́ríkà àwọn ilé lítà Australia àwọn ilé lítà Russia àwọn eléyìí lítà Kuwait àti ìwà rí lítà tọ́ba tọ́lọ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ la ilaha illallah táàgì tí wọ́n kọ ten litre sí la ọmọ lọ́ọ̀rẹ́ kó ten litre wa lóyún ọba ní sùúrù kó sì mọ̀ pé nàìjà la wà ẹ sì fẹ́ lu ma pàǹgbà mi. bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ṣe wá níbẹ̀ ọkọ̀ ọ̀sẹ̀ ṣubú dànù ni nǹkan tẹ bọ́ọ̀lù bí a ń ṣe ń tà fún mi nù ẹ̀yin ọba lọ ń tà tà fún mi o. lítà mẹ́rin ló lọ owó èlò lẹ́yìn fún lítà mẹ́wàá ewé lẹ́yìn tà fún mélòó lọ́la tà fún o nítorí pé wọn ò ní sòótọ́ wọn á sọ gbogbo ẹ̀ di àríyànjiyàn. ẹgbẹ́ afẹ́kọ́rọ̀ ó bí ilé rẹ̀ ń pe epo tó bá di dọ́gbìn ní alùkìyàmà wọlá yóò bí. epo pupa lára omi wọn fi já wọn ní ọgbẹ́ni náà wọ́n fi kún èpo ọ̀sán fi ń ṣe epo àbẹ́ ẹ̀kọ́ omi ti já ni ọ̀rọ̀ ọ̀rọ̀ omi sí subhanallah wọn ni wọ́n fi òróró yí ojú omi padà àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ òró wa ń sókè àsómi ní bẹ́ẹ̀ àníká di ẹyin ni tí wọ́n máa fún di ẹyin lọ́dọ̀ tún subhanallah ara àtúntà tó wà nàìjánu oníkàlùkù ẹ̀rọ mú tọ́lá ọgbọ̀rọ̀ àdìdé tó bá dé ọgbẹ́ ndàlùkìyàmù lẹ́yìn kan fi ń jẹ àwọn ọ̀rùn pákó mọ́ gàrí nítorí pé gàrí lọ́rọ̀ àwọn ọ̀rà ni múdù irú pákó tá a máa kó sọ́ọ̀mẹ́lì táwọn kómi náà máa jọ gàrí lójú akramakumullah wọn láti mí ìfẹ́ pọ̀ <laughs> pé kó lè bá pé la hawla wala quwwata illa billah ẹ lọ́kùn bàbá alákùnfẹ́ kò lọ ni à níbi tá a kò lọ ẹja sọ̀rọ̀ àfúnjàmbá bàbá tẹ́ lọ ìgbà tẹ́mi ra tírọ́zà mẹ́ta wá tẹ̀lé bá ń dá sọ tírọ́zà méjì àbọ̀ lẹ́ lò fún ọ yẹ kẹ́ ẹ dá àbọ̀ ń padà àtúwárí lọ́rùn ọmọ ti yín àbà ẹ bẹ̀rù ọ̀rọ̀ ni. ẹ bẹ́ẹ̀ nìkan wọ́n ń ta lọ́wọ́ sọ fún mi wọn ò ní ta fẹ́lómi àgbọ̀ ẹ wọ́n lè ta fẹ́yìn náà àmọ́ tèmi ló dínkù ẹ bá mú. yóò pé níta kọ́mọṣẹ́ ni pé ààyè dárú ẹ padà báwọn ará ti kọ́ wa nù ok ọ̀gá ọ̀daràn ọmọṣẹ́ náà ń kọ́ ọ̀daràn. ẹ bẹ́ẹ̀ ra ìsọládé pálí márùn pálí méjì àbọ̀ rẹ lò ẹgbẹ́ pálí odidi méjì ẹgbẹ́ sálọ ẹfìdájì pálí ẹfìlẹ̀ ẹlẹ́sọ̀sẹ́kù ńdà <laughs> ìdájì pálí lẹ ẹgbẹ́ lẹ pálí méjì ẹdíje rárá ẹ̀rọ rárá ẹ sì gbọ́rọ̀ sẹ́ wala hawla wala quwwata illa ah mẹ́wàá sẹlẹ̀ dọ́gbìn dàlùkìyàmù wàláhì mẹ́wàá ṣẹlẹ̀ ń jọ́gbìn lẹ́kìyàm. ẹ̀yin ló ń lò mí ẹ̀yin bá wà kọ́ máa ń jẹ́ ẹ̀rọ máa ti máa jẹ́ ká masha Allah la quwwata illa billah ọlọ́ọ̀dìmà yóò bá lẹ̀ pé gbogbo kíkiri ẹ̀ sì fọmọ yá. nígbà tó máa sì délé pé wọ́n lọ ti máa alukurani kí wọ́n ti máa ọ̀yà ẹ̀yà alágbẹ́dẹ́ bá máa alukurani. bàbá bá ti síbi kan tọ́ ẹ̀rọ ìtumọ̀ mi àwọn ọmọ ọgbà ọgbà yìí ni wọ́n gbà yín náà fún wa. ó ti fún mi ẹ̀rọ ọgbà ọ̀nà náà wọ́n ọgbà ẹ̀rọ ọgbà fún mi. ó ti láwọn ọ̀gá ẹgbẹ́ yáyé. ó ní alẹ́ fúláwá mi lórí ọ̀rọ̀ ìlà ẹ̀ka òmùlùmọ́fẹ́lẹ̀ fún lọ́wọ́tà láìlà ìlọ́wọ́. ẹ̀bẹ̀ ni wọ́n bá kúlẹ̀ ọmọdé méjì wá. kúlẹ̀ ayé kúlẹ̀ ọ̀nàlà kúlẹ̀ ìrúkọ láìlà ìlọ́wọ́ yàtọ̀ sọ́wọ́ ẹ̀ ti ẹ̀bẹ̀rù ọlọ ẹ ti pé bàbá ilé ẹ̀ tó gbogbo orú nǹkan ó ti pọ̀ jù ó ti pọ̀ jù láwùjọ wa wọ́n ní bàbá olówó kan kọ́ mọ́sáàtì kalẹ̀ ọ̀rọ̀ ló ń gbọ́n lè máa mú ìṣàlọ́ àmọ́ fún ọlẹ́gbẹ̀rún mẹ́wàá lóṣù lọ́nà bá tún lọ wẹ́ nìkan ọ̀rọ̀ bàbá amójútó bẹ̀rù àmẹ́gbẹ̀rún mẹ́ta ni wọ́n máa gbà <laughs> ẹ̀rọ kí ni la ilaha illallah ọ̀gbẹ́ bí ó lè fọ gbà wọ́n lọ gbà wọ́n wọ́n ti san ẹgbẹ̀rún mẹ́ta méje sẹ́kù lápò tiẹ̀ pé ńgbà tí wọ́n gọ̀ yóò yí ọ bí wọ́n lọ gbọ́ bí wọ́n lọ gọ̀ láti jó kò sínú pọ́n bára wa ṣe lọ́nà tó dáa torí gbogbo ẹni tó bá ti mọ̀ pọ́n jà ń bọ̀ òun bí ọba kò ní sàdùà nígbà tó bá ti yanu pàkà báyìí tó bá ṣépè wàhálà yóò mọ̀ ọ́ ni torí pé o ti ṣe tó fi lè gbèpè fi mọ̀ bákan náà nínú àwọn wa pẹ̀lú àwọn wa bẹ́ẹ̀ máa ti ń gbowó ọlọ́jà láwọn owó má jù àì bá ti pa wọ́n ní dáa. láì gbé láwùjọ tiwa inú wà burúkú táwa ń bẹ̀ nù. ní ìsìn tí ìrora èkó ni wọ́n ti ń kọ́ pọ̀lọpọ̀ ọjà wa. tí ìrora bá ti wọkọ̀ ẹ rí i pé a ti kọ́kọ́ dé Ìbàdàn ká tó dógbò mọ̀ sọ. a ti kọ́ dógbò mọ̀ sọ kó tó di ká dé lọ́rin. kí ló dé? bẹ́ẹ̀ ṣe bàtà lọ àwọn iye kan náà lọ́wọ́ tá a wà lókòmọ̀sọ̀ àtẹ̀ntẹ́ wà ń bàdàn àtẹ̀ntẹ́ wà ń lọrin iye kan náà lọ́wọ́ aláàbòkò. ó sì dá wa lójú ike tá a bá pé ẹrù yìí lọ́kọ̀ ike tó máa kó wọ́n tó gbọmọ̀sọ̀ onílọrin náà gbọ́dọ̀ ń kó lọ sí lọrin owó tí wọ́n fi kó tó gbọmọ̀sọ̀ gbọ́dọ̀ dín sí ikú òkú lọ lọrin. àwọn gbogbo ọjà wọn yìí yóò tún wọn ní ọlọ́gbọmọ̀sọ̀ ìjìlọrin lọ kí ló dé. ìwé ìròyìn ọ̀hún làṣẹ jẹ báwọn nta yìí ti wá kó wá tó kúlù àwọn anílè rà lọ́dọ̀ yín ẹ ń bá gbọ́n kó tètè bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ wa lọ́rin kátó wá tètè padà sájú létí tó ti dáa bẹ́ẹ̀ gbogbo ìtẹ́yìn kó sọ́dọ̀ ńkọ́ ìbéyìí náà fẹ́ ta ni ẹsẹ̀ tẹ́yìn mi jèrè díẹ̀ kẹ́ ẹ wọ́n lé ọ̀rọ̀ yẹn yín jáde lọ́wọ́ máa rà wọ́n mi àwọn ni ẹgbẹ́ ta ń sẹ́ni níta ti bẹ̀rẹ̀ pé ká lẹ́gbẹ́ àdánù ẹgbẹ́ òfò tí wọ́n fẹ́ẹ́ fọ àwọn ọ̀tọ̀ ìṣòwò ọbẹ̀tẹ̀lẹ̀ jẹ́ ẹgbẹ́ burúkú. wọ́n bá wọn sọ pé ní wọ́n tajà ní iye tó fi sí ẹ báyìí báyìí báyìí lórí fún a'udhu billahi minash shaitani rajim ọjà náà ni wọ́n dán olókòwò. táyé kí wọn náà lọ wọ ẹgbẹ́ ọ̀hún látẹ̀tẹ̀ kọ́kọ́ sí láti lọ gbérí ibú. nígbà wọn yà ń lọ sí nàìjíríà kọ torí pé mo fẹ́ tèrò mo gbọ́dọ̀ wọ ẹgbẹ́ iléṣù mo fẹ́ máa tẹ̀kọ́ tù mo gbọ́dọ̀ wọ ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ bẹ́yì àwọn kan tó wá mú ọ wípé wọ́n ń tarú ọ̀wọ́ ẹgbẹ́ á àwọn èèyàn máa pọ̀ wọ́n tún gbé ọ̀pá lórí ọlọ́pàá nípa àwọn ẹgbẹ́ ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ wọn máa gbọ́ ń bọ̀ níwọ̀n dúró eléyà ni mo jà wa tí bá ti fi lé ọlọ́pàá

bọ́lá dé ìbò mi ń tòsí ń bẹ̀rù bàbá bá ọ̀sá five hundred. Ah! ẹ dáa lọ rà kásárì ah ká máa lọ ta. ẹ sọrí pé ẹ̀rọ ti di dánwò. nígbà wọn tà five hundred ń bì kan ìwọ́n sì mọ̀ pé bàbá ọdẹ́bọ̀ mi ò lè tà one two. ẹ ẹ ṣe sọ ayé bá àwọn náà rí. wọn náà bá ti jèrè hundred naira kò ti tó ni. àwọn ti gbẹ ẹyọ kan. ẹlòmíì lè mẹ́fà ló gbẹ ẹyọ kan. tó tenta, tí tenta, rà tenta. ń tà tí ó rà tí ń tà tí ó rà tí ń tà ojú kan náà láwà ìdí nìjọ fi jẹ pé ẹja gbígbẹ ó fòun rà jẹ lọ́dọ̀ Yorùbá. tẹ̀fẹ́ dọ́ta ń bẹ̀ tí Yorùbá ń tẹja gbígbẹ táyìsá ń tẹja gbígbẹ ọ̀rọ̀ ta ló ti rà á. àwùjọ ni o àwùjọ ọmọ kíní kankan máa tẹ́lẹ̀ níjọ ẹ̀ ẹ̀ tẹ́tẹ́ máa tètè kúrọ́ lé tí Yorùbá yóò tún lọ títí tí o lè tún sọ́kọ́ méjì lórí igbá torí ọ̀sán fún ọ̀rọ̀ bá ti ti jẹ́ ti so tíyẹn bá fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ sànù fẹ́ǹsì fẹ́ kárìsì kí yẹn bú àyà ẹ má máa wo wọ́n mọ́jà tẹ́ bá ti jèrè díẹ̀ ẹ tètè sọ́ọ̀lẹ̀ ọlọ́wọ́ bó tù sínú mi fún ẹ tún tà yóò tún sínú mi fún ẹ tún tà kò lè sẹ́sẹ́ àti ẹ̀ bàbá wọn sẹ́gbẹ́ àdánù tí wọ́n máa ṣe kálẹ̀ Yorùbá wọn ẹnìkan wọn máa làlẹ́ ọlọ́ kẹta àjọgbà lẹ́gbẹ́ ẹ̀wọ́ àti tálẹ́ ẹjọgbà lọ́wọ́ ẹgbẹ́ tẹ́ mú lọ síwájú báráàlú ni kò sí ní tó burú ń bẹ ẹgbẹ́ tẹ́ kó nira báráàlú èyí wàá kọ́ ọ́n wàá ìlú ilẹ̀ wọn ọmọ kó páànù kan lé wá láti lọ nítorí kíni wọn àwọn bẹ́ẹ̀ débi pé omi òtún lọ́mọ kó símẹ́ǹtì wá láti bòmí lórí kíni tètè pàdé lé wa lórí ni pàdé òfò yìí náà ni bó ṣe rọrùn ó túmọ̀ sí radiyallahu anhu wọ́n ní ẹ̀dá kí ni sábàbí tọ́lọ̀ fi fún yín lárísìkì torí pọ́lọ̀ fún lárísìkì ọ̀pọ̀ ó ní nǹkan mẹ́ta ni ẹ̀yin náà dì mú ó ní tí mo bá rajà máa rajà torí bàǹkọ́ tí mo bá rajà tí a bá fi èrè yóò lé kó síbó tilẹ̀ kéré tó máa tà ọ̀kan nínú àṣírí tọ́lọ̀ fi máa ń ṣèyàn lólówó ni níṣẹ́ ní ìrànlẹ́ gbẹ̀rún kan gbàtẹ́ni tí ọ̀nà na ó ní ẹ̀ta fún mi ní ẹgbẹ̀rún kan àti tọ́rọ́ tọ́rọ́ ọ̀ká ti lé lónìí ọ̀tá ni o èmi ò ní wá sọ pé à ah, lórí ẹsẹ̀ ẹgbẹ̀rún kan níjẹ́ wá jẹ́ èrè àpò kẹ́tì níjẹ́ èrè àpò kẹ́tì ọ̀pẹ̀ ń ti jẹrẹ ọlọ́wọ́ bá ó ní alákọ̀ọ́kọ́ nù ní ta ọkọ̀rọ̀ tó bá yà á ń tó bá tà àwọn ẹranko ni mo bá ń tà bí àgùntàn bí adìẹ tẹ́lẹ̀ kan bá ti lè na pínlẹ̀ báyìí ó ní màá tà lẹ́ẹ̀kan náà ni. sọ̀rọ̀ kí n kàn lẹ́nu ṣé wo wá máa tí nígbà tí èsì já èrò wọn máa bí àsìkò léyà dé ni wọ́n lọ lẹ́ran wọn ní bá forty thousand lọ́ra ẹnìkan náà seventy thousand ẹ lọ́wọ́ tó ní àgbọ̀ntàkọ̀ sọ ní ìsíjú bẹ́ẹ̀ lọ kò sí wàhálà kí ló tó mọ ọlọ́wọ́ pa ṣe mọ kó jẹ́rì so torí di eléyìí èrè díẹ̀ oníkọ̀tì ọlọ́run ọ̀pọ̀ kù rẹ̀ ńlẹ̀ so ó ní sọ́ba ẹ pé ẹranko ni mo máa ń tà sábà ti tọ́ ọgbà abẹ́rẹ́ ẹ máa rà ẹ máa mú lọ ẹ máa mú lọ ẹlẹ́kẹta olómi wàlá bẹ́ẹ̀ tó náà sí ẹtẹ́nu èmi tajà àwọn ń yẹ jájà àwìn ẹ̀yin náà má dáadáa láwùjọ yorùbá àwìn ló tètè lé ìjàbọ́lé àwọn àgbà aláàjì ẹ̀ma mi ni àà nígbà tí tó gbé tó gbé méjì lọ eléyìí náà ẹ bàbá yín àti bàbá wa ẹbí náà òun kó lọ eléyìí náà ń wà bá kó gbogbo gbàtúgbà bá dá àbá tiẹ̀ bọ̀ gbogbo owó àwọn ọ̀la rẹ ẹ rí i pé àdúgbò kan wà lẹ̀ yìí ah, àdúgbò kọ wọ́n dà á pọ̀ wọ́n ní apàtẹ́mọ́ta èmi ò tí ẹ tètè máa túmọ̀ rẹ̀ ẹ ti pàtẹ́tà níta wọ́n ní ah, àwọn òpéjà ní apàtẹ́mọ́ta wìn fà hmm, ọjà púpọ̀ sọ àwọn náà sábà ń fẹ́ kí ọjà wọn máa lọ dáadáa kò sáwìn o báwo ibo náà wá ṣe sọ pé kò sáwìn lónìí padà wá lọ́la. Tọ́kítọ́ bá lọ́la náà á sì ní kó tún ṣe kíni kó padà lọ́la torí ọ̀la ti dòní ẹjẹ́ pé padà wá lọ́la padà wá lọ́la àwọn ìwọ́n máa fi ba tèèyàn jẹ ni o. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله lábẹ́ ẹ bá ti sọ yìí pé ká má máa wo wá má jà tábà ti jèrè díẹ̀ ká ta wọ́n ní abdulrahman ibn awf yìí ó kó ẹgbẹ̀rún ràkúnmí wọ jàǹjọ́ kan ìgbà tí ọ̀rẹ́ ni tí ó rà iye tó ń gangan fi rà nínú ni wọ́n rà ó sì tà á wọ́n ní kò jèrè kankan ju owó okùn ràkúnmí kọ̀ọ̀kan lọ owó okùn tí wọ́n fi dé ràkúnmí lọ jẹ ọtọ kọ̀ọ̀kan ní dirham kọ̀ọ̀kan dirham kọ̀ọ̀kan dirham kọ̀ọ̀kan ajẹ́ lórí ẹgbẹ̀rún ràkúnmí yẹn jere ẹgbẹ̀rún dirham gbàtí òwò mà náà ni ẹ rí i pé èrè tí ò ìmọ̀ tí ọ̀jọ́jọ́júmọ́ òṣì ní máa padà já sí nítorí pé èrè púpọ̀ tí mo ń retí ọ̀jọ́jọ́júmọ́ ní ti jẹ́ gbèsè tó jùlọ kó tó di pé mo jẹ́ lérè ṣùgbọ́n gbà tó bá yẹ pé mo ti jèrè díẹ̀ mo sì rí i pé alihamudulilayi ó ti lé sí iye tí mo rà tí mo tètè sọ́ọ́lẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run irú rẹ̀ irú rẹ̀ irú rẹ̀ irú rẹ̀ náà ni ó padà dowó tó pọ̀ káwọn náà gbìyànjú lọ́pọ̀lọpọ̀ gbà míì tẹ́ǹkà bá sọ pé òun fẹ́ àti máa ṣe dáadáa báyìí wọ́n jẹ si ọ̀pọ̀lọpọ̀ wọn mú lọ́tà wọ́n fẹ́ lé kóòlù wọ́n fẹ́ lé kóńdé owó yẹn nítorí pé àwọn ọmọ kà kú pé tàwọn àwọn fẹ́ ta lọ́wọ́n lọ́wọ́n gbogbo ìwọ wọn fẹ́ bí ọ̀rùn fọjà lẹ̀ fáwọn ni so gbogbo nǹkan báyẹn ọjọ́ nǹkan tí máa kó àwọn yẹn láyà jẹ tó fẹ́ ṣe lè ṣe dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ẹgbẹ́ mẹta ìrọ̀rùn òdì ó púpọ̀ ọmọ wa sọ́dọ̀ wa àmọ́ ní a sọ̀rọ̀ ìwọ̀láhì ọlọ́lọ́mọ yóò bítíbitì millions táwọn èèyàn ń gbé kó láwùjọ wa lọ sílùú mi tán lọ fi rajà nítorí pé àwọn àti wo jù owó tá a fi ń ti pọ̀ jù lọ wọ́n ń bì ju bòmí lọ lórí so gbogbo eléyìí àkàtà ká mójútó kí wàá wakọ̀ nínú bó ti ṣe yẹ kí ìbáṣepọ̀ wa àtàwọn èèyàn kọjá ó náà ní kẹ́míkálukú wa àárín àti bàbá àti ìyá rẹ̀ ṣe o bàbá àti ìyá wa a ọ̀gá púpọ̀ o ipò tọ́lọ̀ ń gbé bàbá kálukú sí àti ìyá rẹ̀ kì í ṣe kó yẹpẹrẹ o bàbá rẹ̀ màmá rẹ̀ àwọn náà lọ́lọ́kọ̀ tó tù ọ́ wá sí ayé yìí àwọn lọ́lọ́ọ̀ fi ṣe sábàbí bíbẹ̀ rẹ̀ ìdí nìyí wọn fi sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ ayé tó ṣe pé nínú rẹ̀ láti rí àyà kẹtàlélógún nínú suratul Isra ó ní wa bil walidayni ihsana apáyín láṣẹ pé kí ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì ẹ ṣe dáadáa sáwọn òbí méjèèjì ó lè sọ pé wà rẹ dà ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn èèyàn sùn wà nígbà tó máa ń ta ìdásí bàbá àti ìyá rẹ̀ gbogbo ọgbẹ́ ìkọ́ máa ṣe fara yóò yòókù sí ọ̀rẹ́ láì wọ́n àti bàbá rẹ̀ ẹ ti pín gààrí wọ àti ìyá rẹ ọ̀tálẹ̀ ń jọ tó bó lọ́wọ́ pera rẹ léyìn dáadáa èèyàn dáadáa rọ èèyàn bú tìrì ẹjẹ kí ètò ọ̀pọ̀lọpọ̀ dá lóde kọ̀ rárá nínú ilé ni lọ́dọ̀ bàbá rẹ̀ játijàti ni lọ́dọ̀ ìyá rẹ̀ sọ́wọ́n máa sọ pé ààrẹ ìwà rẹ lọ́sẹ̀ sọ́wọ́n àdá bàbá rẹ̀ ni àwọn náà lẹni tó ṣe sábàbí tí òfin bẹ ọlọ́ni wa bil walidayni ihsana ẹ máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì al-imam al-Qurtubi rahimahullah wọ́n ní tuma ẹ ṣe dáadáa sí wọn alla yata'arrada li sabbihima ọ gbọ́dọ̀ tẹ̀sẹ̀nù rẹ bú bàbá tìyà rẹ bí ti wù lórí èèyàn gbọ́dọ̀ fẹ́nu rẹ̀ bú bàbá àtìyá rẹ̀ ó ń kọ́ ẹ̀rẹ́ ìpa bàbá àtìyá rẹ̀ pọ̀ má dà wò wọ́n á yà ọ́ ohoma ó ti gbọ́dọ̀ sa ìgbọ́rọ̀ sí bàbá àtìyá rẹ̀ lẹ. lókun ìgbà tó bá pé ní tí wọ́n fi ń pọ́ láti ọ̀takùtà lọ ọ̀takùtà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam fa inna dhalika min al-kaba'ir bila khilaf. bíbú bàbá ẹni àti àìgbọ́rọ̀ sí bàbá àtìyá ẹni lẹ́nu kò sí tàbí ṣùgbọ́n nínú ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wà eléyìí tí ò sí ìyàpẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ agbọ́dọ̀ ọjọọ káàrin wa àtàwọn bàbá wọn dá o ẹ wo àpèjúwe ńlá alimami rahimahullah onímọ̀ adraktu ummi ta abirruha ẹ̀ ń báyà mi láyé dípò pé wọn sọ pé mo ti dáadáa ó ti kú kí n tó ti kú ó ti kú walakin la asubbu ahadan fa yasubbuha ìgbà tí wọn á ti láǹfààní àti ti sẹ̀mí pẹ̀lú ìyá mi dépò péńpé ọ̀dàgbà mo ṣe dáadáa sí i kí si. ni màá máa ṣe èmi ẹ yára ní bú ẹnìkan láyé dípò tó ti ọ̀rẹ́ ọ̀bùyà mi. Allahu akbar ẹ̀rí pé ntọ́ yá sí wọn lẹ́nu láàrin kí wọ́n bú ti yá wa ó ní yá wa yẹ ẹ yọba yẹ ẹ ok yẹ yọba yẹ ni ya rẹ̀ nígbà tí mo ti dúró wà á mẹ́rin abú àwọn fi hàn pé sórí ìwọ kéré sẹ́ni yọba yẹ so <laughs> torí ẹni tó yẹ pé kò láǹfààní àti dàgbàrí ìyá rẹ̀ dípò pé yóò rí dáadáa sí ìyá rẹ̀ ẹ wá lọ dáadáa tí wọ́n ń ṣe síyà lẹ́yìn ìgbà tí ìyá ti kú onípò òun yanu gbé nìkan kó ọmọ bàá bòǹbù ìyá tòun àwọn akọ ọ̀gá tí wọ́n máa ń sẹ́ tó máa yẹ ìyá ọmọ lónìí láti gbà pé ọmọ kan ti ń tinu yẹ yẹ yẹ ọmọ náà máa dáhùn lẹ́yìn pé ìjà ti náà ìjà ti náà. pé wọ́n máa ti akínjọ́ kan pé tí wọ́n yọ ẹ̀ka ìyá tìǹà tí wọ́n lè ẹ̀yìn sọ̀rọ̀ <laughs> yóò máa lè kọ́ tèmi náà lọ. ìyá ọ̀gá ìyá ọmọ ẹsẹ̀ ìyá rẹ̀ ọmọ ẹsẹ̀ náà ni ó ti di ọ̀gá lọ́la. ẹ ẹ jẹ́ ká wáyì fáwọn òbí wa nípa pé ká má máa kòsìkòsì ìgbà tẹ bá búyàn pé ìyá rẹ bàbá rẹ gbogbo ẹkú yòówù tẹ bá búyàn ó kó ti torí bụ bú anyị o ó súnmọ́ kó ti torí rẹ̀ bú bàbá yín ah tí èèyàn bá sì jẹ ọmọ dáadáa fáwọn òbí rẹ̀ wàláì kò síbẹ̀ ní kò ṣe bú bàbá rẹ̀ àbí ìyá rẹ tó ní gbọ́ náà ó rí kìnìún yóò mú ẹ̀mí ìbànújẹ́ yóò bu ọ̀kà bàbá rẹ̀ torí kí wọ́n mọ bàbá ọbú ìyá rẹ̀ ọ̀nbẹ́ nu dáadáa kò túmọ̀ sí pàpọ̀ ẹ̀rí tí wọ́n máa bú yẹn nísìn lọ́dọ̀ àwọn Yorùbá wọ́n lè parí kí wọ́n máa wò pé one ìwọ ti sọ̀rọ̀ one zero tí wọ́n bá tún bú wọn pé two wọ́n sọ̀rọ̀ two zero ẹ̀ sẹ́wọ̀n pé wọ́n ti ọ̀sẹ̀ dání yẹn wọ́n ti ọ̀pẹ̀ tí ọ̀pẹ̀ nu falágbà kan wọ́n lọ sọ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ̀bẹ̀rẹ̀ àbẹ́ ẹ̀rí nǹkan mọ́ so wọ́n máa kọ́yàn láti ta ìdá ni wọ́n kọ́yàn dáadáa ẹlòmíràn pé tí tọ́gbà ni wọ́n máa bú mi wọ́n á wòran báwọn àti kí ni torí jẹ́ ọ̀fẹ́ kó fẹ̀sìn yẹn sílẹ̀ ẹ̀sìn torí kọ́ ọmọ bu ìbọn lọ́ba bu ìyá àti bàbá tiẹ̀ àwùjọ wa kò sí tàbí ṣùgbọ́n kò lè dáa kò sí tàbí ṣùgbọ́n kò lè súnmọ́ àmọ́ tẹ́lifù bá túnra mi ṣe tẹ́yìn náà túnra yín ṣe kò sí tàbí ṣùgbọ́n dáadáa dáadáa pọ̀ ń bẹ̀ aburú kásẹ̀kú ọ̀nbẹ ọlọ́run dákun bá wa tún àwùjọ wa aburú péré ni àbó tóbi wa wa wa gbogbo aburú gbogbo wa káwọn ti ńgbà tí à ń sọ̀rọ̀ nípa tí ó mú kí wàá wa láàrin ara wa kó sàmà káwọn ti gbogbo dáadáa yìí tó ń fi mà wá táwọn fi mà táwọn fi ń sọ fúnra صلى الله عليه وآله وسلم الذي إني والله لي واو من وراء وني كما سصلاته فم تولي كون نيكو بين كني توبا في لسي أصلاته يوقع فمي ما هو على الله أبو في سافم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر آلاء الدين من الكفرة والملحدين ومن شاياهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها آخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله